oh okay now ah, ọjọ́ tí mo rí fídíò ah, woman Fúnṣọ́ Ìyábẹ̀jì yìí tó ah, post fídíò ẹ̀ nínú plane tó tún post fídíò ẹ̀ nígbà tó ń drive ní abroad mo kàn rẹ́rìn ni mo ní woman yìí kò ní good <laughs> adviser rárá páwọn tí wọ́n advice gbogbo nǹkan tó ṣe yìí wọ́n máa push ẹ̀ títí títí títí tí wọ́n fi máa cause problem tá a gbára ẹ̀ ò ní gbé fún mi ò àwọn tó advice ẹ o wọ́n dẹ̀ ti wá push ẹ̀ dé stage yẹn now wọ́n ti push ẹ̀ dé stage tó jẹ́ wípé anything tó bá ń ṣe in life máa wò ó pé ẹni tó fẹ́ ṣe kinní yẹn fún ẹni yẹn náà ń ṣe dọ́mì ẹni yẹn ò ń ṣe pé ó kàn máa dúró máa fòdì àǹzẹ̀ ó máa máa wù ẹ́ máa wò pé nìyẹn náà òun náà ó lọ́pọlọ ó lè decide láti take another action against you kó tó gbé ìgbésẹ̀ yẹn tó ń celebrate pé òun lọ́mọ lọ́wọ́ òun ṣe gbá òun ṣàwò ń bọ́ ló fẹ́ sá lọ pẹ̀lú àwọn ọmọ lọ́mọ i don't know àwọn tó ń advise woman yẹn wọn wọn really bá sọ̀rọ̀ ṣá wọn bá sọ̀rọ̀ gidi wọn dẹ̀ like ẹ̀ wọn like ẹ̀ rárá tó bá yẹ pé ọkùnrin tó lóun ò nídìí ọmọ náà ok kò sí problem but this is a man tó lóun nídìí ọmọ òun no matter what òun ló fi kíní ọmọkùnrin ẹ̀ lẹ̀ spam ẹ̀ ni òun ló dọmọ ó dẹ̀ wà wú ẹ̀ ìwọ kò ń ṣe hẹ́ẹ̀gì ẹ̀ ẹ lọ ra hẹ́ẹ̀gì ni so ó sì ní ráìtì lórí ọmọ yẹn jù ẹ lọ wàá try láti work with him wàá try láti work with him kó release àwọn ọmọ yẹn kó máa tọ́jú àwọn ọmọ yẹn kó dẹ̀ fún ní access láti máa wá àwọn ọmọ yẹn simple as abc how long ló fẹ́ fi run how long ló fẹ́ máa fi sáré kiri ìwọ́gun ò gbádùn ara ẹ̀ kò ṣe pé ò lọ́mọ ó ti lọ́mọ tó bá lóun dẹ̀ fẹ́ fáwọn ọmọ òun dẹ̀ filẹ̀ mistake tó o ṣe ní years back tí o ò dẹ̀ ready láti accept pé o ti ṣe mistake yẹn kó o accept ẹ̀ kó dẹ̀ find solution àbí kó o gba kádàrá kó o move on with your life o ò fẹ́ accept ẹ̀ rárá o fẹ́ accept for the fact pé o di calabash kó o fi pretend pé o lóyún o fòrò pé o ń deceive àwọn èèyàn o mọ̀ pé ara ẹ ló ń deceive everything everything wa backfire o fall back to you instead of you go dey learn from your mistake and move forward kó fa ọmọ ẹ lẹ̀ tó bá ní kó má ní access wọn fi wọ́n lẹ̀ kó move on with your life kó live normal life good life o bẹ̀rẹ̀ sí ní sáré kiri o bẹ̀rẹ̀ sí ní sáré kiri wọ́n rí age mate ẹ̀ tí ò bímọ kankan rárá ó dẹ̀ wà lórí ilẹ̀ alàyè kò para ẹ̀ now ó ti lọ adopt ọmọ ẹ̀ ó ti lọ gbé first born ọmọ tó ti tọ́wọ́ thirty something years compared to àwọn tó ń ba tọ́ tó bá tọ́ àwọn ọmọ yẹn tán tán bá wọ age tán lè decide fúnra wọn tán bá níwọ̀n fẹ́ rí ẹ kí ló fẹ́ ṣe tán bá sá lọ bá bàbá wọn kí ló fẹ́ ṣe ṣó máa fokù sí wọn lọ́rùn náà bó máa fà wọ́n àwọn ọmọ yẹn gan lè wá surprise ẹ̀ gan after tó bá ṣe gbogbo wàhálà yẹn gan lé wọn lórí kan sọ pé wọ́n kọ́ ló bí wọn kan decide láti lọ wá bàbá wọn àti ìyá wọn kí ló fẹ́ ṣe mi ò bẹ́ẹ̀ kàn ṣe máa ń kó wàhálà sọ́run ara ẹ̀ for nothing for no reason mistake yẹn ti ṣẹlẹ̀ ó dẹ̀ ti ṣẹlẹ̀ the next thing tó yẹ kó ṣe òun ni kí o accept pé o ti ṣe mistake kó o dẹ̀ move on with your life kó o ní good life kó live normal life instead of kó jí everyday kó máa live with fear wàá jí pẹ̀lú ìbẹ̀rù wàá sùn pẹ̀lú ìbẹ̀rù even while you are sleeping pẹ̀lú fear ó dẹ̀ ló ti ní partial stroke before ó ti fún any sign of, uh, uh, of stroke ọlọ́run recover ẹ back tó anything tó máa máa ṣe náà ó yẹ kó máa ṣe gbogbo nǹkan tó jẹ́ wípé ó máa fi ẹ lọ́kàn balẹ̀ tí ò ní stress ẹ rárá because uh, eh, that's that sign tó ti fún ẹ yẹn anything can happen yìí tó bá máa ṣẹlẹ̀ ó máa worst jù yẹn lọ pẹ̀lú gbogbo wàhálà tó kọ rẹ̀ sí for nothing tó bá wà láyé ló máa rántí ọmọ tó bá wà láyé ló máa jẹun ọmọ tó bá sí láyé ò lè rántí ọmọ inú grave ò dẹ̀ lè jẹun ọmọ tó bá dẹ̀ tọ́ wọn tọ́tọ́ dẹ̀ nìgbọ́n ẹ̀ tán ní bàbá wọn náà fẹ́ lọ bá àbí wọ́n fẹ́ mọ màmá wọn kò sí kankan tó fẹ́ ṣe kò sọ́lọ́pàá tó fẹ́ fi mú wọn kí ló dé ṣòro pa àwọn ọmọ yẹn ò ní bá tàn tó bá ti dàgbà tán wọn ò ní bá story tẹ́ ti gbé wá sórí Facebook everybody ti wà aware learn from your mistake kó tún kọ́ àwọn tó kù lọ́gbọ́n torí àwọn èèyàn sì pọ̀ rẹpẹtẹ tán sì parọ́ yẹn tó ń gbé nǹkan síkù tó fi ń dìsífà ara wọn wọn rò pé bóyá wọ́n ń dìsífà àwọn èèyàn pé àwọn náà bí oyún fúnra wọn náà bímọ fúnra wọn ó kò wá máa ṣe náà tó ti gbọ́ ọmọ ẹ̀ náà ẹ á wà lórí condition pé kó káwọn ọmọ sí ló máa gbọ́ ọmọ ẹ̀ sílẹ̀ ìgbà olówó á ní káwọn ọmọ sí ẹ ṣàánú mi. o ní good advice rárá dèjì ti gbé mi lọ́mọ o dèjì ti gbé mi lọ́mọ o ti gbọ́mọ mi àgbà o ẹjọ́ ẹ bá mi síá o gbogbo ayé ẹ bá mi bẹ́ẹ̀ kó bá ń gbọ́mọ mi wọ́n ti gbé látàárọ̀ kùtùkùtù àti ìrọmọ o àti wọ́n pàǹtí àti lọ sí gbogbo police station o àrọ́mọ o ẹ bá mi bẹ́ẹ̀ o ọmọ mi o gbọ́dọ̀ ṣe nǹkan kó gbọ́dọ̀ ṣọmọ mi o dèjì ti gbé mi lọ́mọ ẹ bá mi gbà mí o ẹ gbà mí o dèjì ti gbé mi lọ́mọ látàárọ̀ láti wà lẹ́nu ẹ o ẹ bá mi gbé o ẹ ṣàánú mi ẹ bá ń gbé mi ò rọ́mọ mi o ọlọ́pàá ó ti gbé mi lọ́mọ àárín o wọn náà lọ pàǹtí wọn ò pàǹtí látàárọ̀ wọn ní go slow ni o kò sọ mọ́ pàǹtí o kò sọmọ pẹ tí ó kí ló tó ìwọ lọ́run ẹ bá mi bukola àti Dèjì fúnra wọn wọn ní ṣe ni wọn nà ọmọ yẹn yánkanyankan ṣe ni wọn kọọfù ẹ tí wọn ń wọ túrútúlẹ ṣàánú mi o ẹjọ gbogbo àbí àmọ àgbáyé ẹ ṣàánú fún mi o ẹ ṣàánú fún mi o ẹ ṣàánú fún mi o ẹni kò bá mi gbọmọ mi sílẹ̀ o kò gbọ́dọ̀ rú o kò gbọ́dọ̀ pa mí lọ́mọ o àtàrọ̀ náà ti wá mú wọn náà ń gbé lọ wọn náà ń gbé lọ pàǹtí àtidé pàǹtí àtidé alágolo àtidé area p àtidé area f gbogbo police station láti wọ́n kiri látàárọ̀ wọ́n rí o ẹ gbà mí o ẹni tó bá mọ ẹni tó bá lè bá mi wá anybody ẹ bá mọ̀gọ́ ọlọ́pàá ìjẹ́ bá mi pé kọ́ bá mi gbọ́mọ mi o ọ́fíìsà kọ́báyọ̀ ọláolú olówó ìjáàjì kéèsì ní pàǹtí o wọn láwọn pàǹtí náà wá gbé kó sọ́mọ́ pàǹtí o àti dé pàǹtí o gbogbo ayé ẹ gbà mí o ẹ gbà o mi ò rí o àti pàràpàá tí ó gbogbo omi ṣẹlẹ̀ gbogbo èèyàn tí mo mọ̀ ni mo ti pè látàárọ̀ láti wà lẹ́nu ẹ̀ o wọn ò dé pàǹtí o wọn ò dé pàǹtí o. <laughs> wọn dé pàtí o ẹjọ ẹjọ ẹrọ mi lọ́wọ́ ẹjọ o ẹǹdẹ̀bá mọ̀ David Olúṣèyí Solomon lórúkọ ẹ o David Olúṣèyí Solomon David Olúṣèyí Solomon ẹjọ ẹrọ mi lọ́wọ́ ẹni bá mọ̀ yàn ẹni bá mọ̀ ẹni tó lè bá mi pè wọ́n o kọ́ máa gbé kọ́ ṣàgbé lọ pàǹtí ká mọ̀ ibi tó wà kan ṣàánú because ọmọ òsín pàtì látàárọ̀ láti wà lẹ́nu ẹ̀ Dèjì àti Búkì fúnra wọn báyìí ni wọ́n níṣe ni Dèjì ń gba lẹ́sẹ̀ lẹ́nu wọ́n níṣe lóore lẹ́pa lẹ́sẹ̀ tí ọmọ yẹn forí gbàgbà igi tó fi tún fò dìde tó tún gbé tó tún bẹ̀rẹ̀ sí fún lẹ́sẹ̀ láìṣẹ̀ láìrò ó kankan fún sí lọ́wọ́ ṣàánú mi kí ló lè tó yìí ẹjọ ẹ bá mi pálẹ̀ fún gbogbo èèyàn ẹ bá mi ṣàlàyé fún everybody o tí bá ń gbọ́ mọ́ David Olúṣèyí Solomon lọ́wọ́ lórúkọ ẹ o máa post picture ẹ ní bá rí kó bá mi kó bá mi sọ fún ẹ bá mi pawọ́ ọ̀gá ọlọ́pàá o látàárọ̀ láti wá lẹ́nu ẹ o wọ́n ọ̀gbẹ́ lọ pàǹtí kò sí pàǹtí nothing àárín pàǹtí o ẹjọ ẹ bá mi mo ti pẹ́ lé mo ti pẹ́ gbogbo ayé gbogbo ayé ni mo pè mí wèrè látàárọ̀ ẹ bá mi ẹ bá mi bá mi bẹ́ẹ̀ kó bá mi gbọ́ ọmọ mi o kó bá gbọ́ ọmọ mi o ọmọ mi kò sọmọ lọ́wọ́ ẹ̀ kò sọmọ lọ́wọ́ ẹ̀ kò sọmọ lọ́wọ́ ẹ̀ o ẹ̀mí kó bá gbọ́ ọmọ mi ilẹ̀ òdèjì ogúngbé ti gbé mi lọ́mọ òdèjì àti búkẹ́ ogúngbé ti gbé mi lọ́mọ o ẹni kó bá gbọ́ ọmọ mi ilẹ̀ o kó bá gbọ́ ọmọ mi ilẹ̀ gbogbo ayé ẹ̀jọ́ o ẹni kó bá gbọ́ ọmọ mi ilẹ̀ ẹ̀jọ́ o ẹ bá mi bẹ̀ wọ́n ẹ̀jọ́ ẹ ṣe ó dàbọ̀.